ní abẹ ọlọ́run wípé kọ́mọ̀jẹ́ òpin fún wa ọlọ́run jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ìgbọ́n náà bá ti sọ fún wa wípé fàbẹ́tìr ìnẹ́fà àti bíjọ́ ká máa fi ìrántí fúnra wa nígbà ọjọ́ pé ìrántí yẹn yọ́ọ́ máa wúlò yọ́ọ́ máa ṣàǹfààní. ìrántí náà lélẹ́yìí jẹ́ èsì kó ní tuntun kan nú nínú nǹkan àti ń gbọ́ náà ni ìjọba bàbá àgbàjọra tá a bá tún rárá wa létí ká tó lè fi àǹfààní tọ́pọ̀ látara Ramadan tí wọ́n bá dúwá lérè pé bóò láti ṣàǹfààní ní Ramadan ìbéèrè rẹ̀ ìtọ́rọ̀ ọ̀rọ̀ ni nǹkan mẹ́rin náà là ń mójútó tàbá fẹ́ ṣàǹfààní látara Ramadan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́. òun náà ní pé kámúra alẹ̀ dé bí bàtà fẹ́ gba àlejò tí ó wa fásitì kan tí ó sì tún lọ. ẹlẹ́ẹ̀kejì tí rọmọdán bá ti dé kámúra sí iṣẹ́ rẹ̀ síte látòrí àwẹ̀ pé mọ́ ìrun àti àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa à ń ṣe àwọn nǹkan mí bọ́ sẹ́lẹ̀ kátó wá si n'inu sí nínú Ramadan torí pé oṣù ẹ̀sà ní ọlọ́run bọ́lọ́run ti ní ẹ̀sà nínú àwọn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ní ẹ̀sà nínú àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni ó ní ẹ̀sà nínú àwọn àyè bẹ́ẹ̀ náà ni ó ní ẹ̀sà nínú àwọn àsìkò ọlọ́run ta Jibril ó fi olómúmójú tó wáyé tọ́lọ́mbà fi ránṣẹ́ tó lè fẹ́ olùlọ́gá gbogbo àwọn ọ̀gáláìfà ti mójú tó ẹ̀ka lọ́lọ́run ti fún tọ́ba wọ ọlọ́run ó lè gbé fún mọ̀láyíkà mi ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọ̀sà jùlọ ní ẹ̀ka ọlọ́run sa àwọn ànábì ọlọ́run lẹ́tà kí ni wọ́n fi yàtọ̀ sí wa ọlọ́run ṣe ọkàn wọn ní tó kí ọ̀jù kọ́ dáa jù lórí ẹ̀fẹ̀. láàrin àwọn ànábì ọlọ́run ọlọ́run tó wá sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ní gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ náà ni nínú ààyè ọlọ́run ta mọ́kà tí ọlọ́run kan máa dáàbò bò àti gbogbo agbègbè rẹ̀ àti gbogbo ààyè gbogbo mùsùlùmí lágbàáyé téèyàn ọba ti hajj tí ọba ti ìdè mọ́kà ló ń ṣe kò sí ní tí ọlọ́run ọba tí bẹ́ẹ̀ náà ni nínú àsìkò ọlọ́run ta rọmọdán oṣù rọmọdán ọ̀sà ẹlẹ́sà ọlọ́ọ̀bà àdìgbọ́lá wọ́n sọ nínú kúrán yìí pé oṣù méjìlá ló bẹ lọ́dọ̀ òun ọlọ́run láti gbà tó ń ti dá ilẹ̀ àwọn mẹ́rin kan ń bẹ tó otu jẹ́ oṣù ọ̀wọ̀ àwọn mẹ́rin tó jẹ́ oṣù ọ̀wọ̀ yẹn òun náà ni rọ́jàbù. bẹ́ẹ̀ náà ni dòlòkèjìdá àti dòlòkèjìdá àti muharram tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run tó wá sa ramadan lẹ́sà gbogbo àwọn oṣù yẹn lọ lọ́lọ́run wá sọ pé ṣáàrù ramadan alladhi unzila fihi al oṣù ramadan iná ni ọlọ́run bá sọ Qur'an kalẹ̀ ní sísọ ẹ̀ẹ̀kan péré. torí ìzáàlù nínú Qur'an àti tẹ̀síìl ó síra wọn bó ṣe ti ìjẹ́ pé títọ̀kalẹ̀ náà méjèèjì ìzáàlù tọ́lọ̀ ń bá lò fún Qur'an títọ̀kalẹ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ sí Baytul Izza tó ṣe déédéé Kàábà ní sẹ́mà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhuma ìfẹ́ ọlọ́run bá sọ Qur'an kalẹ̀ lẹ́ẹ̀kan náà sí lẹ́yìn ìgbà lọ́dọ̀ wá tẹ̀ ẹ̀kọ́ jíjí lọ́wọ́ máa mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wá bá nílùú wa Muhammad sallallahu alayhi wa sallam lórí ìgbẹ́. ọlọ́run bá wa sọ yìí pé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an. oṣù Ramadan oṣù alákànlé tọ́lọ́ bá sọ Qur'an kalẹ̀ lẹ́ẹ̀kan tuntun iná ẹ̀ ní oṣù Ramadan. ṣùgbọ́n títọ́ kalẹ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti Ramadan àtàkùn Kùránì ń sọ̀kalẹ̀ wọ́n ti sọ̀kalẹ̀ kan tó tó inú oṣù Ramadan ni ìtumọ̀ ti oṣù alápàlẹ́ bẹ́ẹ̀ ni a sì ní ìkan nínú Islam a ti jọmọ̀ kí ṣe àwẹ̀ inú oṣù la máa ń gbà gbà tán ó tún di ọdún mi nìyẹn kì í túmọ̀ sí pé oṣù oṣù tó ká lékún dáadáa títẹ nínú ẹ̀ ládàtọ̀pọ̀ láàmú gbàǹbẹ̀ àdìgbèlè mọ́tíbù ní ládàtà máa rí lórí dáadáa tá a bá ṣe nínú ọ̀pọ̀ nínú sáàrù rọ̀mọ́mán ẹlẹ́ẹ̀kẹta táàbì sàǹfààní lára rọ̀mọ́mán òun náà ní pé bí ẹ bá ṣe ń ṣe dáadáa tó ń ṣe ìjọsìn kọlọ́n kó sì tó máa ká sẹ́yìn kú òdìdí tí ọ̀bà dáa kì í ṣe pé ọ̀wá máa ṣe lámúlùmọ́lá. bó o ṣe ń ṣe dáadáa lọ́sùn o tún sa dáa lẹ́gbẹ̀ẹ́ kejì ọ̀sán àwọn ọmọ pọ̀ mọ́ra wọn nínú Ramadan oṣù ni oṣù ọ̀wọ̀ ni tá a bá ti ń lé fún ní ṣe dáadáa tá a ti ń ṣe oríṣiríṣi rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ká tún máa jìnnà sí ẹ̀ṣẹ̀ iná láti àìwá àmà ẹ̀tọ́ bá jù kọ́lọ̀ ń kó gbàtúbà wa. ẹlẹ́ẹ̀kẹrin káàfi tàǹfààní látara Ramadan onáàlú wípé tí Ramadan bá jẹ lọ́wọ́ tán kọ́wá jẹ́ wípé bá a ti múra sí dáadáa tá à ń tẹnu Ramadan tá a jìnnà sí ẹ̀ṣẹ̀ yẹn ká tún bẹ́ẹ̀ náà lẹ́yìn pé ọlọ́wọ́ bá ti gba wà nìyẹn lẹ́yìn táwọn onímọ̀ wọn sọ ẹ̀ ń bá lọ sí hajj. tó tó padà tó yìí lè gbé nígbà tó bá ọba ọ̀gbá jìrẹ̀ yẹn ṣùgbọ́n tó lọ sí hajj tó tún lékún dáadáa tó tún lékún bẹ̀rù ọlọ́run àmì ọlọ́run ti gba hajj rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni Ramadan tó bá bá ọ láyé sí ọlọ́run lọ́rùn àforíjì fún inú nígbà tó bá di tó kó o sì tún lékún nípa mímọ jìnnà sí ẹ̀ṣẹ̀ lẹ́yìn Ramadan ajẹ́pẹ́ àmì tí ọlọ́run bá ti gba Ramadan rẹ̀ yẹn tí ọlọ́run bá kó ba gbogbo ìbáàdà wá fún wa. bàbá fẹ́ múralẹ̀ fún Ramadan nǹkan méje ńlá mójútó láti fún nǹkan láti fún alákọ̀ọ́kọ́. òun náà ni àjọ àtìgbé gẹ́gẹ́ àwọn ẹni ìṣáájú bí wọ́n ti máa ń ṣe lọ́jọ́ pé wọ́n máa bẹ lọ́run kọ́kọ́lọ́ ní tí rọ̀mọ̀dán kọ́ bá láyé nítorí ìfẹ́ tí wọ́n ní sí rọ̀mọ̀dán nítorí ìfẹ́ tí wọ́n ní sí ìbáàdà tí wọ́n ṣe nu rọ̀mọ̀dán nítorí wípé rọ̀mọ̀dán jẹ́ oṣù ẹ̀ka débi wípé bọ́ọ̀ bá ti lè jẹ́ bọ́ọ̀ bá ti ṣe tó t'ọwa wa anyị kwesịrị pé sọ̀rọ̀ mọ̀dá ń bá lọ tán bó o ṣe ti lọ nígbà tó tó kejì ọba ti kò fi fún ìmánì ẹ̀ àti tẹ́rìbíyà rẹ̀ ìlú òtún fi tún ṣe Ramadan ọlọ́run ní oṣù ni kódà nínú àdìsá àwọn èèyàn kan tí ọlọ́run da fún nínú Ramadan tí wọ́n bá ní ìṣòro kan wọ́n lè fi àwẹ̀ sílẹ̀ wọ́n kàn gba àwẹ̀ yẹn lẹ́yìn Ramadan ni kò sí oṣù kẹta tó lè dípò Ramadan ẹ̀wù sànú àdìsá ní ìgbà sọ́lá báyìí ṣùgbọ́n náà wọ́n gbà á ètò ti ṣe ojúṣe rẹ̀ torí ẹ̀rọ jẹ́ pé ní ẹ̀ bá lórí ìrìn àjò ní ẹ̀ bá lórí ìrìn àjò tí ò sí ìṣòro fún Islam sọ pé kò sí ìwọ́n bíi. kọjá àwẹ̀ rẹ̀ ó lè má gba àwẹ̀ kò kankan fún ọ kò sí ìwọ̀ mi kọjá àwẹ̀ rẹ̀ rárá ṣùgbọ́n gba àwẹ̀ lọ dáa jù torí pé irú oṣù yẹn kò ní irú ẹ̀ mọ́ torí yọ pàpà gba ẹyọ kan padà ẹyọ kan wọn lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kò lè dà bíi ọ̀wọ̀ tó bá gba oṣù yẹn bẹ́ẹ̀ náà ni ẹni tó lówó tó ti mọ̀ ìpè tẹ̀ bá ti màmá jáwẹ̀ kan yọ bọ̀ sálákà ọgọ́ta nínú tó yóò fi tán náà ni ọwọ́ àmọ́ mọ̀ níjọ kan lọ kòǹkú lówó lọ́tọ́ wọn fún ọ bọ́ sálákà ẹni tàn tó bá wù ní wọ́n mọ̀ gba àwẹ̀ kọ̀ọ̀kan yòókù ó ti ra ẹ̀mí ó ń tàn ó ti ra ẹ̀mí yọ bọ̀ lọ́wọ́ ba rẹ̀ ń bẹ̀ kò sí òkú kẹsàn tó lè dà gẹ́gẹ́ bí oṣù rọ̀mọ̀mọ́ọ̀nù. ìmúra àkọ́kọ́ tá a morale lẹ̀ fún onye òun náà nìyẹn pa pé ká máa gbàdúrà yìí pé kí ọlọ́run kó já di inú báwọn ẹni ìfàdí ti máa ń ṣe ṣùgbọ́n àdìsí kan tí wọ́n máa ń gbà wáyé pé àdánsọ̀tà àmọ́ sọ yìí pé ọlọ́run ọba jẹ́ kí kò jíwọ́ ká sọ̀rọ̀ orí lọ́dọ̀ ọlọ́run Láàmù tí mo wá Quran ti tọ́ àdìsí ti tọ́ níta bá ti rí pé a sàǹfààní ńbẹ ká ẹ̀ lọ́dọ̀ níta rí pé ìnira lílé yóò jẹ́ títú wa bá mú ó ti kún wa. ẹlẹ́ẹ̀kejì táàbì múra á fún Ramadan tó nǹka wà nínú rọmọdán ní oṣù kẹsàn-án ọwọ́ àánú hadith aisha radiyallahu anha tí àwọn àkáàbù súnà nígbà wá abu dawud àti ibn khuzaima àti hakim wọ́n yìí sọ pé hakim sọ pé sọ fíìmù aláṣẹ́rìsì kẹ̀kẹ́ yìí aisha radiyallahu anha sọ́jọ́ ìyàwó ànábi wa sallallahu alayhi wa sallam sọ yìí pé kánà rasulullah sallallahu alayhi wa sallam. يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم لرؤية رمضان فإن غم عليه أكل ثلاثين يوما ثم قام وجدت الله صلى الله عليه وسلم إمن صراتي من شعبان نفال أنكاره كما بعثت في نفال رمضان وجدت الله صلى الله عليه وسلم ومن لا لك شعبان ìpè ń gbà wò lọ́bẹ̀rẹ̀ kọ́mọ́bà fi àtúnṣe nípa Ramadan torí pé oṣù nínú Islam kọjá oṣù tòṣùpá nínú kọjá ọgbọ̀n tàbí mọ́kàndínlẹ́ọgbọ̀n kò sí thirty one kò twenty eight nínú kọjá twenty nine àti kọjá thirty twenty nine ó pé thirty náà pé. torí bí èdè àwọn bàbá wa jọ àtàwọn màmá wa báwẹ̀ bá jẹ́ twenty nine wọ́n nífẹ̀ẹ́ yọ̀fẹ́ gbáwẹ̀ pé ni rárá o twenty nine oṣù tó pé ni thirty náà oṣù tó pé ni nínú Islam ṣùgbọ́n twenty nine ó kéré sí thirty ọwọ́ tó tẹ̀lé nìyẹn òtún ọlọ́run sọ̀rọ̀ la àyè sọ́dà tí ṣe àdá ń bá ti dé yóò ti máa múra kalẹ̀ ipe kó wọ́n mọ ìgbà wo ni ṣe bẹ̀rẹ̀ ìgbà wo ló ti parí. gẹ́gẹ́ bí ìkéde ti Saudi Arabia ìjọ jimá ni wọ́n fẹ́ pé ṣàbá ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà ni Sultan Sokoto ìjọ Friday ni wọ́n fẹ́ pé ṣàbá ń bẹ̀rẹ̀ ìjọ tó tù bá ti bẹ̀rẹ̀ náà ni ó parí tàbí kó lé ọjọ́ kan sí ìyẹn ni pé oṣù ó parí ní Friday tàbí kó léjọ́ kan sí kọjá sátọ̀dé friday yẹn yọjẹ twenty nine ṣàbáàd sátọ̀dé yọjẹ thirty ṣàbáàd tọ́ba ti pé àbẹ̀rẹ̀ eléyìí ní ìkéde saudi arabia àti sultan lókòtò àti àwọn báàdì duwọlẹ̀ làrọ̀bíyà apákan nínú àwọn eh, ilẹ̀ lábáwá bíi egypt ni bíi kuwait ni bíi bahrain ni. ṣùgbọ́n kọ́tọ̀rù àti turukiya àwọn tó ń gbé tọ́ọ̀dé mi tàwọn bẹ̀rẹ̀ àwọn onímọ̀ hisab tí wọ́n máa ń wojú ọjọ́ tí wọ́n sì máa ń ṣe ìṣirò kalẹ̀ àwọn ní tọ́ọ̀dé mi ṣàbán lọ́bẹ̀rẹ̀ níjọ tọ́ọ̀dé táwa sì wòkè lálẹ́ asàtì ìṣirò sì yẹn pín ní tó súnmọ́ ní pé kọ́mọ̀ jẹ́ oṣù ọjọ́ àkọ́kọ́. nítorí pé ọrọ̀ atóbi díẹ̀ ó gbéra ókè díẹ̀ ìyẹn ni pé ogun àkọ́kọ́ ọgbọ́dọ̀ ti fẹ́rẹ́fẹ́ tọ́wọ́ àti ẹ̀tọ́ mi problem mẹ́rin most cases tí ọrọ̀ àti fẹ́rẹ́fẹ́ ìgbà tí ilẹ̀ létí ròó tójú bí ó ti máa wù lọ́ọ̀kan òsìkò ní ga díẹ̀ lọ sí sánmà yọ wà ní bẹ́ẹ̀ bá wà nílẹ̀ pẹ̀rẹ̀tẹ̀ yọ wà débi gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n sọ nígbà wọn tí wọ́n wojú ọjọ́ oṣù òjọ́ ọpẹ́jù pẹ́jù níbi yòówù tó bá ti pẹ́ kó tó di kókó lé nígbà yẹn kó ló bí fifteen minutes. ṣé òṣèlú náà sọ nínú kanu tíra wọn tó sọ lé òṣèlú bíi fifteen minutes nílùú mi ó lè jẹ́ one minute ìlú mi ó lè jẹ́ some seconds ìlú mi ó lè jẹ́ eh, ten minutes ìlú mi ó lè jẹ́ five minutes ọwọ́ afẹ́jùfẹ́jù fifteen minutes ẹ̀ sì ní olùmọ́ ó tún dọ̀la ṣùgbọ́n oṣù eléyìí òòrùn wọ̀ níbi from minute to seven rabi ten minutes to seven àwọn èèyàn tí wọ́n rí nígbà tó yọ wọ́n láwọn ti ń wò ó láti ten minutes after seven làwọn ti ń wò àwa kí mọ́bírì tán làwa náà ń wò ó àwa ṣe sùúrù tí ó fi wọ̀ ọwọ́ ní seven forty five là torí mọ́ seven forty five nígbà òun súnmọ́ seven forty five yẹn ẹni tí ọba ti mọ ìtọ́wà ń sẹ́mọ̀ tẹ́lẹ̀ tábàdé olú kò tí ì lọ kò lè rí oúnjẹ nígbà tí èsì máa wò ó tẹ́lẹ̀ ìwọ́n bò seven forty five àrímọ́ àsìkò tó lò ń ta yẹn ọkọ̀ ju ń ta bá sábà lọ pẹ̀lú oṣù ọjọ́ àkọ́kọ́ torí àlòfin yí pé nta nabi wa sallallahu alayhi wa sallam ma tẹni pé ima ń ṣọ́ra fún oṣù sàbáàn kó lè ba àmọ́sá tètè fún rọmọbán tó adé wípé pẹ̀lú ìta furasí bá a ti ẹ̀ lágbára bá a fi kéde ìjọ wa àti ìtàwọn onífàlàtì náà ti kalẹ̀ tọ́ba ti di tọ́ọ̀sì èké ń bọ̀ tí gbogbo owó wojú sánmà kí wọ́n á ṣe pé yọ máa yíjú káàkiri gbogbo sánmà o sáìdì ibi tóun ti wọ̀ kò sí ibẹ̀ náà ni a ti rí òṣùpá yẹn so ibi tí a dojúkọ fún rè ọ́pọ́sìtì ni ibi tóun ti wọ̀ mo ti kọjú láti kọjú àmọ́ wa wo ọ̀kan tá a bá ti lè rí táwọn èèyàn tó rí bá fi lè kọ̀ǹfàmù ẹ̀ ajẹ́pẹ́ àwòrán bẹ̀rẹ̀ ní friday ìgbọ́n tá a bá ti lè rí ajẹ́ pé ètò súnmọ́ jù ní àwòrán bẹ̀rẹ̀ ní pápọ̀lì. ṣùgbọ́n tá a bá lo ìkéde ti Saudi àti Sultan tí wọ́n sọ wípé sàbá ń bẹ̀rẹ̀ ní ìjọ Friday ajẹ́ pé ìjọ Friday lálẹ́ làwọn kò máa wò pé pé ó ṣeé ṣe kárí tí wọn bá wá rí ajẹ́ pé wọn ò tún ní gbàwẹ̀ sátidé wọn ò tún ṣe sùúrù ó di Sunday nìyẹn automatically so ṣùgbọ́n ìkéde tí wọ́n bá kéde nínú sẹ̀ríà ló kú láti lé wa lórí láti lò ó lè jẹ́ Saudi Arabia ló kéde ó lè jẹ́ kúrútọ́ọ̀ ló kéde ó lè jẹ́ àwọn aṣíwájú inú ẹ̀sùn tó rinlẹ̀ lọ́dọ̀ wọn ni wọ́n kéde tí wọ́n bá ti lè kéde rẹ̀ iná látẹ̀lé ìtí sẹ̀rí àtọ̀fin ilẹ̀ ni wípé ìwọ́tọ̀ bá rí pásánálì fúnra ara rẹ̀ kọ́ wá lọ sọ fún àwọn èèyàn kẹrin pé wọ́n jákujàku yìí náà lọ́jọ́ pé irun rẹ̀ gò pé ẹ̀kọ́ kan lọ mọ́ sí wọn wá gbà gbọ́ ajẹ́ pé òun láàrin òun àtọ́lọ́hún gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ orúkọ ojú ni fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ńtọ́ lẹ́sìn tí wọ́n bá tiẹ̀ náà tí wọ́n láwọn ọmọ àwọn ọmọ bíi tiwa mo ti ń sọ̀rọ̀ tó òun náà di tó láti kó tètè ni o kọ́ bẹ̀rẹ̀ tó wáyé kó nǹkan ojú rí tó sì mọ ti ń jó sùn kọ́mọ́ dàbí àwọn èèyàn kan o lọ́dún kan tí ẹ láwọn orókù gbé kan arùkọ́rọ̀ gidi ni wọ́n sọ ni wọ́n sì kiri ọ̀sùn pẹ̀lú ẹ̀ lábá lọ rẹ̀ wọ́n bá níta lórí ẹ lágbájá níta àmọ̀bí ni oná ìwàdà nígbà wọn ò dé tó ń tẹ̀wé gbó tiró kù lọ́ba náwó báyìí fún òun yóò tù báyìí níbi ọ̀kan báyìí à mo ní kèé sóṣù lórí ìfẹ́ mi lórí ìfẹ́ mọ̀ tí oṣù òjò ọlọ́wọ́ àríjẹ́ wà wà lókè báyìí láéláé báyìí ló ṣe é ọkàn rí funfun kan lójú sánmà nígbà tí funfun tó wá parẹ́ ọba sí ni kò ẹ ma oṣù kò sí to tó ń bẹ bí òṣùpá náà ni tó ti yọ tó òun tọ́ oṣù jọ̀nà ọ̀nà lórí ẹ̀ tó bá ti mọ̀ sí oṣù lélẹ̀ ti rí Islam tó wà lórí yẹn onáà ní kájáde fún olúwa oṣù mọ́tì ìṣèyí tó gbọ́ alóde rọrùn fún láti wò séjọ́ yẹn táwọn kan bá ti wá dìde nítorí ẹ̀ fẹ́ ń wò àjẹsọ́ àyòkù ọ̀lẹ́sẹ̀ mọ́ ṣùgbọ́n tí gbogbo wa bá pọ̀ tá a wò sánà tá a tó yẹ kó wá kàn gbọ́ rẹ́díò àtàwọn létí ìkéde ni àdẹ́lẹ́sẹ̀ mú mi yẹn nìyẹn o ààyè tó ga lèyàn ti máa ń sábà rí oṣù irú ọ́fíìsì àwa ìlú ìsìn tí ẹ̀ bá gùn lọ tó dúró sọ́wọ́ ẹ̀yìn yóò rọrùn fún láti rí i èyàn ti lè fi telescope ó lè fi wò ó lẹ́yìn tó bá ní tí wọ́n fi ń wo nǹkan tó kéré lọ́nà tó dìn tí ó tó wá sọ́jú tóbi díẹ̀ sí àwọn èèyàn wá ní ní èkó tí wọ́n ti ń lò ó kọ́lọ̀ nǹkan mọ̀ sí gbogbo wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà yẹn bá lè fi omi ọ̀rọ̀ ọ̀rùn fún láti rí ẹni tó bá jẹ́ kó ti ní ààyè títí máa ń rí tẹ́lẹ̀ kọ́ lo ààyè yẹn tọ́lọ́ máa ń sábà fi ṣe ń gẹ́ fẹ́ẹ́ àyè náà ní ti máa ń rí tẹ́lẹ̀ ó lè dá àárín ilé méjì àwọn míì máa ń àwọn nǹkan míì ní Saudi fẹ́ẹ́ pé àtòrún kọ̀ọ̀kan wọ́n ti mọ ìgbà táwọn ó di tẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ bá ní àwọn àǹfààní àwọn káwọn náà gbìyànjú lórí ẹ̀ kọ́nà kó fi àsìkò jẹ dáadáa ẹlẹ́ẹ̀kẹta a fi múra jẹ ẹ ọjọ́ ti ń fún lọ báyìí o ọjọ́ ti ń fún lọ báyìí o kéré sí ọ̀sẹ̀ kan báyìí o sáàsì lábẹ́rẹ́ pàtàkì jùlọ àwọn ṣe wípé wọ́n máa ń ní nǹkan àlejò wọn tí Ramadan wọn ò fi ní pé kò kí fún wọn títí di ní òsì torí pé wà ní ọ̀rọ̀ Aisha radiyallahu anha wípé nígbà míì wọn á máa jẹ tọ́jà pé òun ní nínú ṣàdán ìyàwó ànábi sallallahu alaihi wasallam nìyẹn ó túmọ̀ sí pé kò tí ì di ẹ̀ ń bá ti jẹ́ tó gbìyànjú láti rí pé òun san bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ aláìsàn ní àbí ìdíwọ́ àjò èyí tó bá jẹ kó tètè múra sí i tó Ramadan bá ti wá dé tí ò tí ì san tán àìsàn yọ bẹrẹ rọmọdán nǹkan tẹ̀sẹ̀ dé ìyókù tí o ti san kan ó tó rọmọdán yẹn fatiwa abu ati àti ibnu abbas àtàwọn míì nínú àwọn sàhábà òun wà ní wípé ẹni tó bá ṣe tó fi rọmọdán kan palẹ̀ àǹfààní bẹ fún láti gbà ó fún bẹ fún kò wá gbà ó ń ọjọ́ kọ̀ọ̀kan tí bá fi ń gbà padà yóò mọ̀ bọ́ sálákà kọ̀ọ̀kan kì í wá ti dandan ni kó gbààwẹ̀ tán kó tó bọ́ ó lè bọ́ láti òfin lọ ó lè kọ́kọ́ bọ́ sálákà kó tó máa gbààwẹ̀ èyí tó bá wù mẹ́rin ẹni tó bá dáwẹ̀ nínú Ramadan kí ẹ sì ní sálákà ni ọmọ ẹ bọ́ òun lọ́jọ́ yìí pé ti ń ilé ọmọ ọbọta tálákà tàbí lẹ́yìn ọjọ́ yẹn kò gbọdọ̀ sí é kalẹ̀ àgbàlagbà tó ti di abarapa tọ́jà tó kọ̀ rọrùn fún láti gba rọmọdán rárá lẹ́sìn ó tíráì rẹ̀ ó yíwọ́ àgbà ogójì tó ń sí ni lára rẹ irú ẹni báyẹn fún èèyàn èyí tó yọ wá láti kalẹ̀ ọlọ́run bá nìkan ni ọ̀bọ̀ ní mímọ́. ẹlẹ́ẹ̀kẹrin táàfin múra lẹ̀ bí Ramadan òun náà ni wípé kákọ̀sí ànábì wa sallallahu alaihi wa nípa wípé kájìyànjú àti fi àwẹ̀ kọ́ra nínú Ṣàbán yìí mùsùlùmí ń ṣe èyí ẹ̀kìlígbò tí wọ́n ń gbà wọ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ monday thursday nínú oṣù anytime tó bá wù àbí àwẹ̀ mẹ́ta ọjọ́ kẹsànán ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù sánmà ìlú ti wà nílẹ̀ fún mùsùlùmí káti ìyẹn gbà tó gbìyànjú nínú gba hadith wa látọ̀dọ̀ aisha tọ́lọ̀nkọ́jọ́ ló fi bẹ́ẹ̀ náà ní ibnu abbas tọ́lọ̀nkọ́jọ́ ló fi òun àti bàbá ẹ̀ ó ní wọ́n ní àwọn òrí kí anabi sallallahu alaihi wasallam kọ́ gba àwẹ̀ kan péré àfi ramadan àwọn òrí kí anabi sallallahu alaihi wasallam kọ́ gba àwẹ̀ kan péré àfi ramadan àwọn òsì kọ́ máa gba àwẹ̀ tó pọ̀ nínú oṣù kan tó dàbí sàdán. nínú ẹgbàá wa mi lọ́dọ̀ Aisha radiyallahu anha ó ní òtí ọlọ́sàlọ́lá àríwọ̀sálàm a máa gba ṣàbán débi wípé èèyàn fẹ́ lè gbégbé yọgbà kan ni nípa wípé ó múra kalẹ̀ dé Ramadan so eré ìtumọ̀ ti pé báyìí náà ká gbìyànjú láti máa múra sí ara kalẹ̀ fún Ramadan tó lè jẹ́ pé tí Ramadan bá dé náà ni a gba Ramadan yẹn. ṣùgbọ́n ká mọ̀ wá gbàǹgbà tí ó fi wá wúsìn wa láti wá di aláàbọ̀ ara tí ọ̀mọ̀dá ò tó dé ká mọ̀ sí bẹ́ẹ̀. àwọn èèyàn kan ń bẹ nínú àwùjọ bí wọ́n tiẹ̀ ti kéré jọjọ tí wọ́n ń gbàrú arúgbó wọ́n gba rọ́jà wọ́n gba ṣàbán wọ́n ti gba rọmọdán ní wọn máa lọ bí nẹ́ńtì àdìgbòdì mẹ́ta àdìgbòdì méjì àdìgbòdì ọkàn bí oṣù bá fi rí. ọ̀nbẹ́nu àwọn àfáà ní àwọn àmàlìkíyà ṣùgbọ́n gbogbo tí wọ́n mú wá tí wọ́n fi ń tẹ̀lé tí ò ní fún mi ní tí ò tó tẹ̀lé ní Islam. àdìsí tá a kọ yìí sọ́jọ́ tí Ibn Abbas sọ́jọ́ tí Aisha ó wà ní kẹrin Bukhari àti Muslim. nínú àwọn tíra tá a bá fẹ́ pé tíra tí ọ̀fẹ́sẹ̀ rìn lẹ́dí tí ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí òun ní Qur'an lẹ́yìn rẹ̀ òun ní sọ́yìn tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí pé authenticity ìwé tá a gbé lọ́wọ́ àwa mùsùlùmí koran là kọ́kọ́ tí ò sí èmi jùlọ ìtọ́tẹ̀lé onáníkíni Sahihul Bukhari ìtọ́tẹ̀lé onáníkọ́yé Muslim nínú Sahih Bukhari àti Muslim ti Aisha radiyallahu anha àti ọ̀sọ̀rọ̀ àti Ibn Abbas wọ́n làwọn òní kí Ànábì sallallahu alaihi wasallam pé àìgbà rọ́jàbù lágbàtà àìgbà ṣàbán lágbàtà kò sí inú súnà kọ́ ọgbà nú ẹ̀ ènìyàn wà nù súnà kódà nínú àdìsí àwọn méjèèjì mo rí wọ́n ní ìgbésí ànábi ọ̀sọ́lá bá àdìsí ọ̀sọ́lá ní wípé a máa ń gba àwẹ̀ lẹ́yìn Ramadan yóò máa ń gba àwẹ̀ tẹ̀léra wọ́n gbà mí débi wípé ẹ̀ ń bá rìn sí àsìkò náà yóò rò pé òjijì ọlọ́sọ̀lá àdìsí ọ̀sọ́lá kò sí ọjọ́ kankan fún tí wọ́n fi wọ́n nígbà míì yóò máa jẹun tí ò ní gbàwẹ̀ ìyẹn lẹ́yìn Ramadan bíi pé ẹ ń bá rìn sí àsìkò náà yóò máa wò gá ah, wọ́n tó tún dànù bí ọ̀dọ́ tí kò yẹ kó tún bá sùn lọ́dọ̀ ọmọ bíbá rẹ̀ ni sallallahu alaihi wasallam ìyẹn ni pé àtẹ̀jù sí inú ẹ̀jẹ̀ àgbẹ̀dùwà Muhammad sallallahu alaihi wasallam àdéhùn yóò láyé ìṣá dàdínù àhàdùn ìlà wọn ò ní mú lé fẹ́nìkan àti lè gba lọ́dọọdún ń ńlẹ̀ ìyẹn wá ti lé pọ̀jù ká gbà á níbàámu ti ànábì sallallahu alaihi wasallam nípa pé ká gbà nínú ṣàbán ká fi múra á lè jẹ Ramadan ẹlẹ́ẹ̀karùn-ún nínú ká fi múra á lè jẹ òun ọjọ́ Wednesday ọjọ́ Thursday tí mo sọ ká bọ́ síta ká wá oṣù kódà tí wọ́n bá rí ní Saudi Arabia wọ́n withdraw kó kéde tí wọ́n bá rí ní Saudi Arabia wọ́n kó torí àti ṣe mistake ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dáadáa fún anybody. ó ti tẹ̀lé sáájú arábíà òdì tí wọ́n gba twenty eight kí wọ́n á kéde fáwọn èèyàn ipe ńgbọ̀ bá dẹ̀yìn ọdún kálukú ọgbẹ̀rẹ̀ kan sí o àwọn sáà ti tó ń bẹ̀rẹ̀ ni o. torí àgbọ̀dọ̀ mọ́rin oṣù ká tó bẹ̀rẹ̀ àbí ká dẹ́kú gbọ́ ẹni tó bá rú oṣù kó tó lè ká bẹ̀rẹ̀. tòtọ́ bá ti jọ tọ́ọ̀dé kálukú etíléko káàbà á rí ìkéde kankan tó àjẹ́ pé àádùgbò kílẹ̀kọ ní ọjọ́ Friday. ẹlẹ́ẹ̀kẹfà sáàfin múra lẹ́dọ̀ Ramadan òun náà ní wípé a gbọ́dọ̀ gba àwọn ọjọ́ tá a bá ń ṣiyè méjì wípé ṣé ti bẹ̀rẹ̀ àbí èsì bẹ̀rẹ̀ káàkiri ni yọmọ ṣiṣẹ́ nínú ìgbọ̀yà lásìkò yọ mùsàkù yẹn ó ti bẹ́ẹ̀ parẹ́ tán nípa wípé ayé ti lu jára wọn fóònù ti wà íńtánẹ́ẹ̀tì ti wà tẹlifíṣàn ti wà sẹtẹláìtì ti wà débi wípé béèyàn bá sóńbì kan nílùú kan béèyàn bá fẹ́ gbọ́ ẹnu kẹ́ gbé máìkì sí ìjì ni wọ́n bá fẹ́ gbọ́ nàìjíríà olú ọkàn wọn gbọ́ ni àbí ẹgbẹ́ fóònù sílẹ̀ ọ wà kó kútó rẹ̀ lójú yẹn o tòbí wọn bá rí oṣù ní ẹni gbé àánú ní nàìjíríà ẹ ní outside nàìjíríà a lè fi browse kárí ìwọ̀n ká kàmá dìpẹ́ndì lórí brown nìkan yẹn bá rí saudi alẹ́yẹ̀mbẹ́ pẹ̀lú gọ́lọ́ ní ẹni ní kọ́tọ̀ àwọn èèyàn wá pọ̀ mbẹ́ ní gbogbo wáìtì ni àwọn èèyàn mbẹ́ mbẹ́ gbogbo australia ni àwọn èèyàn wá pọ̀ mbẹ́ tòkò bẹ́ẹ̀ síbi tí àwọn èèyàn wọ̀ ní àwọn èèyàn sí ká lè communicate wọn láti fi wọn kọ̀ fáàmù fún wa. afẹ́gbìn òbí lórí pé kíkú wa kọ́ máa tẹ́lẹ̀ bulk message tọ́lọ̀ ń bá tó tí Ramadan ò ní wọ́n confam àti gbogbo àwọn tó ń tọ́ wà lọ́wọ́ wa pẹ̀lú ìgbọ́lọ́ á kan níbi ẹ̀sìn insha allah ta'ala. ìtọ́sọ̀ àbùkọ̀ tẹ́bi tẹ́bi so ti gbọ́ ṣe wá ṣe Ramadan kọ́lá ló kọ́ ló létí o sọ gba gbọ́dọ̀ ti pèsè àfọ dùkọ́ Ramadan insha Allah lọ́sẹ̀ iná insha Allah kọ́lọ̀ kó fún wa lọ́wọ́. àwọn onímọ̀ mọ́ sọ̀rọ̀ nípa mọ́sálà kan ní mọ́sálà tó ha náà ní wípé oṣù yẹn bá ṣe ń wò wo oṣù ta ló wo sùn lálẹ́ ànámọ́jú tó wò lókè tó wo òṣùpá ta ló wò kọ́ náwó sókè ọfẹ́ béèrè béèrè kan subhanallah tá a ti jọ ń gbáyé lójoojúmọ́ báyìí lẹ́nu mí ìjọba ibi tó wù mí yọ ọ̀dà tẹ bá wò ní ìsìn ó ti kúrò ní àárín sọ́mọ́ ó ti lọ sọ́nà ó ti lọ sọ́nà báyìí ìgbà tí oṣù ọba sọ parí tí oṣù tó bí twenty six twenty six twenty seven ẹ rí i pé ní opposite kébìlà lẹ́sìn máa rí láàárọ̀ lẹ́yìn àsùbá tẹ́ ẹ bá ti lè rí láàárọ̀ báyìí lẹ́yìn àsùbá tẹ́ ẹ ti mọ̀ pé àlè rí níbi ìmọ̀ lábẹ́jọ́ yẹn ọ̀pọ̀síbù ṣùgbọ́n tá a bá rí lẹ́yìn àsùbá kan tó yọ wá sẹ́ẹ̀ lóba nine opposite wọ̀jẹ́ pé àwárí lẹ́yìn ìgbà yẹn bí so mọ́sálásù mi app yẹn ni pé ẹ bá ti lè rí láàárọ̀ ẹ mọ̀ rí ti fẹ́ rò fúlà lẹ tó ká wá máa sọ tó tù bá pé twenty eight tá a bá rí láàárọ̀ ẹ mọ̀ rí ti fẹ́ rò lálẹ́ tó tù bá pé twenty nine tá a bá ti lè rí láàárọ̀ ẹ mọ̀ rí ti fẹ́ rò lálẹ́ ogún kò tá a ti mọ̀ so mi app gbọ́dọ̀ tẹ̀lé kó tó tó yọ ní hàpùlẹ̀ náà ni pé tẹ̀mọ́ ìtọ́ tó fi ẹ̀ ta rárá kò láàrin òru mọ́jú ẹ̀ ní rí tó fi ẹ̀ ta rárá kò sì fẹ́ ń pè ní ní hàpùlẹ̀ ní hàpùlẹ̀ wúlò fún yí pé tá a bá rí oṣù lè yọ lálẹ́ ọjọ́ yẹn mọ́ ṣùgbọ́n tá a bá rí ó ṣe ṣe kọjá pé ọ̀yọ́ ni ó ṣe kọjá pé ẹ̀kú gbòòrò ju lógún tá a fi rí àìrí o àlè ti ṣe àlè gbàmú mọ́rírì ní ọ̀sọ̀ fún wa pé ọ̀kan sí ìgbọ̀jẹ́ pé lálẹ́ ni ó ti fi wá débi padà ọlọ́run bá nìkan lọ́bọ̀ ní mímọ́ o ẹlẹ́ẹ̀kẹfà ẹ mo rò fẹ́lẹ́ ẹ̀kẹfà náà nìyà bí so ẹlẹ́ẹ̀kẹfà yẹn tí mo ń sàlàyé lọ òun náà ni pé yọ́ọ̀mù káfù yẹn àìdáwọ̀ tá a bá ti ní ìpè sọ̀rọ̀ mọ́tà bẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ o ìgbà sọ pé ìyẹn kéré ń sìn tí ìbá iṣẹ́ ń bá ń dé ìdòwúgbò ìgbà tí gbogbo nǹkan ti rọrùn communication ti rọrùn tó á gbọ́ náà ni bóyá oṣù wà àbí òsì oṣù. ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́sàlálà ìwọ̀sálàm ó kìlọ̀ fún wa wípé tí Ramadan bá ti ń bọ̀ tá a sì ti ń gbàwẹ̀ tẹ́lẹ̀ tá a bá ti ń wòye pé ó ṣeé ṣe tí ọmọdé wọn bẹ̀rẹ̀ lọ́túnla àbí lọ́la ká dá àwẹ̀ wa dúró ká má gbá àwẹ̀ ká má gbàlú Ramadan ká wá sọ yìí pé wá àti ti dr abdelili yẹn èmi ọ̀fẹ́ kan bẹ̀rẹ̀ láti wẹ́tẹ̀ẹ̀dì mọ́ gbáǹkì wọ́n rúkú ohun òrùkú orúkú àti ìbàdí kúrò alẹ́ tẹ́lẹ̀ tó fi ṣe kò ń gbẹ́nu ní ọ̀bá tẹ̀lé àmọ́ àníbùrọ̀ sọ́lá lọ́wọ́ àlè wọ̀sọ́lá sọ yìí pé a gbọ́dọ̀ gba àwẹ̀ kan àbí méjì iwájú Ramadan àwa dà pọ̀ mọ́ Ramadan bẹ́ẹ̀ náà ní bọ́jọ́ mẹ́ta bọ́jọ́ mẹ́rin bọ́jọ́ márùn lọ fẹ́ gbà lọ́wọ́ ajẹ́ pé òní tọ́ọ̀f Ramadan fi bẹ̀rẹ̀ ọba tẹ̀lé àmọ́ olókun pèsè fún Ramadan ètò bá ti di ọjọ́ méjì kò sí ọmọ gbàwẹ̀ mọ́ àyàfi ẹ̀ tó bá ti rí pé ọjà àwẹ̀ àwẹ̀ téèyàn jẹ ni ọgbà yẹn rọmọdán ọba àkọlá torí gbèsè lọ́fẹ́ san ẹni tó fẹ́ gba àwẹ̀ àgbàgbọ́ rẹ là ń sọ wípé kò gbọdọ̀ tó pọ̀ mọ́ rọmọdán bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá ti wípé ó ti máa ń gba àwẹ̀ kan tẹ́lẹ̀ rọmọdán kọlá àbọ̀kọ̀ tó láwọn àsìkò ń jẹ rẹ̀ bá a ti máa ń gba tọ́ọ̀dé tẹ́lẹ̀ tí tọ́ọ̀dé yẹn tọ́wọ́ àsìkò ń jẹ́ wípé rọmọdán kọlá àbọ̀kọ̀ tó kò sí ìwọ̀n bí ká gba ìyẹn gẹ́gẹ́ bí wọ́n mú hadith ànábì wa sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀keje táàfin múra lẹ̀ fún Ramadan òun náà ní wípé àwọn ẹ̀kọ́ tó pọ̀ ńlọ́rọ̀ pọ̀ mọ́ àwẹ̀ táwọn gbà yìí kọjá kò tí yóò fi máa gbàwẹ̀ bí ogún ọdún bí ọgbọ̀n ọdún ọlọ́dún márùn-ún ọlọ́dún mẹ́fà kọ́ wá jẹ́ pé ìdájọ́ ìdájọ́ pọ̀ mọ́ àwẹ̀ èèyàn tún ní ìmọ̀ dáadáa ẹlòmíì kó ẹsẹ̀ tó béèrè ní ìsìn yóò tó béèrè lọ́dún yìí kí ló dé ọyẹ bá a ṣe ń kírun lójoojúmọ́ tá à ń mọ àwọn àdájọ́ bá a tiẹ̀ lè mọ̀ tán kódà ẹ̀ńtọ́jà àfáàgbìn yìí mọ̀ tán ṣùgbọ́n èyí tá a bá ti mọ̀ ń bẹ̀ ká dì í mọ́wọ́ dáadáa ká má fi jẹun kó wá jẹ́ pé àlékún láti máa fi kún kò sí lọ́dọọdún káwọn èèyàn mọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ń bá sùn ní ọ̀sán àwẹ̀ tó dáa táwọn ẹ̀dá àbí ọjà òun náà tó béèrè lọ́dún yìí tó tó béèrè lọ́dún sí mọ́ ìdáhùn tí wọ́n bá ń fún kò ní fọkàn sí. ààwẹ̀ wa a fẹ́ gbà ẹjẹ́ afọkàn sí àwọn ìdájọ́ rẹ̀ ìta bá ti mọ̀ ń bẹ̀ ká mójútó àwọn a ma ṣe si, wahala tọpọ, tó dé àti nínú ààwẹ̀ tí wọ́n ìdájọ́ ààwẹ̀ fún wa wọn ṣùgbọ́n àwọn méjì ni la recognize fún la recognize wá sí wọn nínú Islam àwọn tí ìròyìn méjì ń bẹ lára wọn ìròyìn alákọ̀ọ́kọ́ ìmọ̀ tó dídò ń bẹ fún wọn ìmọ̀ yìí tọ́jẹ́ mẹ́ẹ̀sì bí iṣẹ́ ọwọ́ ni bí iṣẹ́ ọwọ́ ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó àtẹ́jẹ́ bàbá àtẹ́wà kálẹ̀ ọ̀rọ̀ wọn ti gbé mi ọmọ mẹ́wàá akọ́ṣẹ́ lọ́dọ̀ yín yọ ọmọ akájú fírídọ́ọ̀mù ìlú ẹ̀kú gbé fún un ìmọ̀ yóò lójú tó lè jẹ sínú sẹ́ nígbà tó náà bá wá ń gbaṣẹ́ ìbí ọ̀sẹ̀ wa máa yé yé yé yé yé yé pẹ̀lú ọdún gbọ́rọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn yìí àǹfààní ńlá ni tùtàrí yìí ẹlòmíì láti kéjì lómi bẹ̀rẹ̀ àti ká ń pè ní nọ́ọ̀sì skul yọ́ọ̀ mọ̀ wá bá lọ́bàá tí ó fi lè gbé ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá tẹ́wàá fi wé ẹni tó rí láre kọ́ tọkànjọ́ yẹn mẹ́tẹ̀ tọ́jẹ́ lẹ́sìn tọ́jẹ́ pé ẹ̀kọ́ yẹn kì í tó kó kulẹ̀ fún tẹ́ẹ̀sì wéra wọn kọjọ́ra wọn ó ní ìdí àsìkò ó ní ìdí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní ìdí ìfarabalẹ̀ ó ní ìdí àwọn irinṣẹ́ téèyàn ó tún lò ẹlòmíín bẹ́ẹ̀ rẹ pé abá ń bẹ̀ ni ètò ọ̀rọ̀ tẹ́lẹ̀ abá ń bẹ̀ ni. kódà ẹlòmíín bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pa tún lọ́dọ̀ ẹ̀ gan tá a tẹ́tí àti wájú àì nígbà bá dọ̀rọ̀ mi bá bẹ́ẹ̀ rújú wọ́n tún kọ́ lè pé ah, àbẹ́ ìfẹ́lọ́mọ́ pa nǹkan báyìí èmi náà ti máa kọ́ èmi náà máa ọmọ mahad wàláì mo lórí ẹ̀ máa tún kọ́ lágbájá lọ́mọ ọba sọ fún mi àbí mo lọ ọkùnrin ìfá mi títírà àtẹ́sí mo lọ wò níjọ bá ń sọ wọn kọ sílẹ̀ ìgbélágbájá báyìí ńlọjẹ mọ́ o ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí ó ń fẹ́ àsìkò ó ń fẹ́ ìfarabalẹ̀ ó ń fẹ́ àwọn irinṣẹ́ tá ń lò títẹ̀ bá ti mẹ́hẹ̀ ń bẹ̀ ìbí tíyàn bá mọ iná ìlímọ̀ rẹ̀ ọmọ tó ká máa gbìyànjú lórí wípé à ń dẹ sí gbọ́ àwọn èèyàn tó ṣe wípé wọ́n jẹ́ ẹni tó ti lò ní òmà ẹ̀sìn yìí ẹlẹ́ẹ̀kejì bíbẹ̀rù ọlọ́run ti bẹ̀ lára wọn nǹkan bá gbẹ̀yìn inú méjèèjì wàhálà ni ọmọ ṣẹlẹ̀ tí ìmọ̀ ìbá pọ̀ bíbẹ̀rù ọlọ́run ti bẹ̀ ẹ̀ ní tí ìjókòó débi kan ọ̀rọ̀ ọ̀fẹ́ dáwùjọ ni ọmọ sọ̀rọ̀ torí pé yóò kówó lọlé yóò máa fi ẹ̀sìn rẹ̀ ru kókúlé ayé ẹ̀ ẹ̀sìn rẹ̀ yóò máa fi ru kókúlé ayé ẹ̀ yóò máa fi fúláìtì ẹ̀ òní ilé ẹ̀sìn yẹn lò yóò jẹ tó yẹ kó ń kó lẹ́nu mi ò fi jẹ́ pé yóò dùn fẹ́ jẹ́ màmú mọ́sálásí lẹ́ńkà yìí kú ní ìdòdò lórúkọ lè fi etí ọ̀jọ́ra wọn bóòlù yẹn ti fẹ́ jẹ́ màmú mọ́sálásí tó tún wá máa ti tẹ́ awo iṣẹ́ bàbá sàmú iṣẹ́ bàbá lọ́jà etí ọ̀jọ́ra wọn ó túbọ̀ sí láyé kìí àmà kò ní kò lẹ́yìn

yóò sá máa dọ́gbọ́n kìíní pẹ̀lú ọpọlọ tí ò ti ra tí ò ṣe tí ò ra nǹkan àwọn ọmọ tí wọ́n wà bí wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ jẹ́ ìbéèrè kan tí wọ́n lè sìn tẹ ò bẹ́ẹ̀ sọ ìdímọ̀ sọ àti lè ṣètò sọ ẹ̀ ń bá mọ̀ nípa náwó fẹ́ o nínú ẹ̀ ń tọ́ sàlùwàlà tán ọbẹ̀ lọ sí òun ibi tó ti ń lọ ọmọ pé ọmọ kékeré kan tẹ̀ ẹ̀yà ìgbà ìjẹ́ kúkú ni <laughs> ìyé ọ̀fọ́ ọ̀rọ̀ yẹn lọ́ba tẹ̀ mọ́lẹ̀ kí tọ́ba sí ẹsẹ̀ rẹ̀ nù tán tí yóò tún àlùwàlà rẹ̀ ṣe àbí òní fún ṣe ẹ̀ ń bá mọ̀kànnà owó mi Abdulsalam wàá bá bọ̀ má bọ̀ má bọ̀ má ti jù. dáa ọ̀yà ọ̀yà dáhùn ọ̀kàrí àfáànù aláwọ̀ àgbà ẹgbẹ́ lọ́n tóbi àti sáfúrájẹ mọ̀ ẹ́ sọ̀fọ̀kẹ̀rọ̀ bá sọ̀bọ̀ bẹ̀rẹ̀ òun. tẹ́rí pé ìmọ̀lọ́dà ládìrí ọgbọ́n ògbé àbí ọ̀gbọ́n lọ́ládìrí báyìí èyí ó sọra ti ti bàjẹ́ tán yányá ọ̀tọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ọpọlọ ní nǹkan wá jẹ́ ìbẹ̀rù ọlọ́run bẹ fún dé bí ó ti máa gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú ní a máa nígbà tó yẹ pé ìmọ̀ tó yẹ ọyẹ kọ́ wà ní tó ti ń kéwú lọ́wọ́ kọ̀ lọ kéwú ìgbára tẹ ẹ̀sìn lásán ní bẹ́ẹ̀ fún téèyàn bá rí àbá tó wí láwà ní tó fún eléégún tó fún lówó báyìí ìjọba ọ̀tọ́ tètè òdì ìjọba ọ̀tọ́ pé kíni ọ̀gbẹ́ ọ̀jẹ́ pé tètè òdì ó ṣe é jẹ́ kọjá pé ìnira àwọn eléégún lọ́fẹ́ ti dànù tí èdè pọ́ yọnu ti ti ń fẹ́ ti ń ṣe ọ̀bù tó wọ́n bá fún wọn wàhálà tí wọ́n bá dálẹ̀ ta ni wọ́n sọ̀pọ̀tì òun ọlọ́run ti sọ́nu Quran ilá mani okere ha wà kọ́lùbù mọ̀ nínú ìbìlẹ̀ ìmọ̀ gbólóhùn ẹbọ lè jáde lẹ́nu ẹlòmíì tí ò sí ẹbọ lọ́kàn rẹ̀ iṣẹ́ ẹbọ ẹlòmíì lè ṣe tí ò sì sí pé ẹbọ ń bẹ lọ́kàn rẹ̀ ẹnitẹ́bọ bá ń bẹ fún lọ́kàn rẹ̀ ló di àwọn ẹjọ́ náà kódà bí ọba bọ́n ṣe sínú rẹ̀ ń dòdì ká ah, egolé àwọn nu inú rẹ̀ bá ń dùn ẹbọ ẹbọ ní dunú dùn inú ẹ̀mí. tó àwọn tá a bá ń gbọ́rọ̀ wọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tó káàkiri wọn. tá a àwọn nǹkan míì tó fẹ́ máa takora àwọn àfa yẹn kì í ṣe àwọn tó ṣáájú wọn wọ́n jẹ́ sàbí àwọn táwọn ẹ̀sìn ọ̀tá náà ti bẹ̀ láyé táwọn ẹ̀sìn ọ̀tá wọn á bá wọn làjà nínú ogun kan ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn tàbí rẹ̀ ó ní la yusalliyanna ahadukum al-asra illa fi bani Qurayza ẹnìkan kánú yín kò gbọ́dọ̀ fún wa látàrí o àti nínú nídú àwọn bani Qurayza ìgbàlí kó ti lọ kí pé wọ́n ti pèsè gbógun tì wọ́n gẹ́gẹ́ bí wáyé tó wá látọ̀dọ̀ ọlọ́ọ̀ ní ẹ bá ń lọ ní ásìrì bá tó lójú ọ̀nà mọ́gírìbì kan tó fẹ́ wọlé àwọn kan bá ní àà ilẹ̀ sọ̀lá àbẹ̀kẹ́ ayélujára alàlùmọ́ mi nínú kìtà bá mọ̀ òkúta ọ̀ràn ẹ̀yẹ̀ ní ká kírun lásìkò rẹ̀ ẹ̀jẹ̀ ájú kírun àwọn kan sọ pé rárá o sáà sàtàlà yòókù ti mọ̀ pé ìwé tó bá wọlé jọ́ rẹ̀rẹ̀lẹ̀ ó ní ọ̀run ní káwọn ti lọ sí ásìrì òun ọba wọ̀ ìbẹ̀rẹ̀ àwọn ti káàkiri gbà wọn àwọn kan bá dúró káàkiri lójú ọ̀nà àwọn kan lọ káàkiri jù ọlọ́run anabiwa sallallahu alaihi wasallam wà rẹ̀ mi ó ní gbogbo náà ni wọ́n ti kò gbé ọtún lòun ọlọ́run ọtún lòun òjijì ọlọ́run sallallahu alaihi wasallam. àwọn kan tẹ̀lé dọ́hírù nọ́ọ̀sì bánàbí tẹ̀lé pápáná àwọn kan tẹ̀lé mọ̀kúndù nọ́ọ̀sì ètí ọ̀rọ̀ ń túmọ̀ sí kókò mújà lọ́wọ́ ẹnìkan àìsọ pé eléyìí lọ́kẹ̀sùn ẹ̀jù lọ́dọ̀ so àwọn ohun kan bá ń bẹ nínú ẹ̀rọ ẹ̀sìn ẹ má jẹ́ kó discourage wa ẹ̀ǹtẹ̀ bá rí pé ọ̀bùn ẹ̀gbọ́n ni ẹ tún béèrè lọ́wọ́ ẹ̀ ìjà mo mọ̀ nǹkan sẹ́ni báyìí sọ̀rọ̀ báyìí ti gba àwẹ̀ eléyìí ọmọ tó sọ ń tọ́ sáfò òwò lọ́sẹ̀sùn à ó ń tọ̀ wọ́n tẹ̀sẹ̀ wá tó wá jẹ́ ọ̀jọ̀gbọ́n yóò tẹ̀ wá sàlàyé yóò mú ẹ̀rí ìkíní wá ẹ̀rí ìkejì wá tó bá ti jẹ́ yí pé sẹ́nìkan ni ọ̀lẹ́rìí àbọ̀gbára lé àdíjì rọ́ àbájì tó wí yọ tọ́wọ́ jẹ́ pé slip of tongue kọ̀sẹ́ tí ìṣẹ̀lẹ̀ sí ìlọ́sẹ̀lẹ̀ sẹ́ni yẹn yọ sàlẹ̀ sá ah, nígbà tí ìrìkọ́ ìsùn lọ kọ̀wé ọ̀jẹ̀ fún lọ́sọ̀ nǹkan báyìí ìjọ wà sàlàyé ẹ̀ orúkọ àmọ́ sẹlẹ̀ táwọn àfa àmọ́ sẹlẹ̀ táwọn ànáyé ọlọ́run tí wọ́n fẹ́ wú nǹkan tó fi ó pé nǹkan ní ìdùn ọlẹ́ lẹ́nu ayé àkúrò àwọn àdòrí ẹ̀ tó kọ́lọ̀ nǹkan máa fọ́ wa máa ṣe ká máa gbìyànjú lórí wípé à ń jẹ sí gbọ́ ìwú àwọn èèyàn báyẹn ọ̀rọ̀ nípa ìdájọ́ sọ̀rọ̀ pọ̀ máa wẹ̀ pọ̀ ṣùgbọ́n kì í ṣe ìjókòó ìní àdìsọ lọ́jọ́ tí n kó àwọn péjì sọ. tábà fẹ́ sàǹfààní ní Ramadan ká fẹ́ ẹ̀ òṣìṣọ́ mẹ́rin láti aláwọ̀kọ́ ni ká múra òṣìṣọ́ nǹkan méje múra ẹlẹ́ẹ̀kejì ní tí Ramadan bá ti dé ká máa oríṣiríṣi tó dáa ká má jẹun jẹ́ ojú kan hadith kan bẹ́ẹ̀ nínú hadith anabi wa sallallahu alayhi wa sallam ó ní ẹrú ọlọ́run gbà mí yọ sọ gbólóhùn ẹyọ kan tí ó sì bọ́ sínú ìyọnu ọlọ́run ọlọ́run ó ti sọ pé ẹni yìí kò ní wọ iná ọlọ́run mọ́ láíláí ọlọ́run tó ga àsìkò gẹ́rẹ́ o ẹlòmíì yóò sì sọ gbólóhùn kan tó ṣe wípé yọ ọ̀bọ̀ sí ìbínú tọ́lọ́run tọ́lọ́run sọ pé eléyìí kò wọ àjẹ́ náà láíláí. ọlọ́mọdé àwọn orí ẹ má jẹ́ àfojú kéré nǹkan kan nù tá a bá ń ṣe ní dáadáa nínú Ramadan ni ni àbílẹ́yìn ni pàtàkì jùlọ nínú rọmọdán ẹlòmíì lè wá tọrọ nǹkan lọ́dọ̀ yín bó wá lónìí náà lánàá ó tún bọ̀ lọ́la ẹ má jẹ́ òkú ẹ bá ní ẹ fẹ́ ọlọ́run bá tẹ́ ẹ̀ wá ní ẹ sì jẹ́ kó rí títí tó ojú ilé tẹ́ sọ̀rọ̀ tó dáa kẹ́ tàdó àmọ́. ẹ àjọ jẹ́ pé ẹ mọ̀ pé bó ṣe wá lánàá náà nu à ọba tí ò lọ́dọ̀ ẹ̀ ntọ́ ọba ní ṣe é fún tọ́ ọba ní fún ọlọ́run gbàlẹ̀ gbígbó fún mi o ẹ tọ́lọ̀ ó sọ pé òun ti tútù kú ìlọ́wọ́ èèyàn kò ní ná. àwọn ẹlòmíì ń bẹ sẹ́kùn mọ́ fírèmù irọ́ ni bó ṣe fírèmù ẹ̀ fún yín lónìí ó lè mọ́ fún mọ̀ pé ẹ̀yin náà lòun tó bá pàdé ní ọba tún fírèmù míì fún yín àbẹ́yìn sẹ́mùsẹ̀yìn yàtà tí wọ́n fọ́n mọ arídò ní tó ní ọ̀gbìn òjé tó gba wúlọ̀ rẹ̀ ẹ mọ́ sọ̀yìn bùkátà lọ́sọ́dé yẹn bẹ́ẹ̀ ẹ̀yẹn wá bùkátà ọ̀nà ẹ̀ wá wò

so ẹni tó bá ti ní bùkátà ti wa ká gbìyànjú bàbá ti lágbára ma kọ́lọ̀ nǹkan máa fún wa ṣe. ìbáàdà oríṣiríṣi lọ́wọ́ àánú Ramadan ìbáàdà alákọ̀ọ́kọ́ nínú Ramadan òun náà ní pé oṣù sàwọ́díje Ramadan o oṣù mọ́lọ́ńdọ́ kan ẹbọ títí àti Islam wọn ò tán o ẹbọ títí àti Islam wọn ò bára wọn tán rárá o ẹ lọ ka ìparí túrọ́tìrì káhàb ayà tó parí ẹ̀ ọlọ́run bá sọ pé faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada. ẹ ń bá fẹ́ pàdé ọlọ́run ń ṣiṣẹ́ rẹ kọ́ mọ́ ẹbọ pọ̀ mọ́ o ilẹ̀ káàró ìdílé tá wà yìí ilẹ̀ tó léwu ni nípa ẹ̀sìn ọlọ́run ilẹ̀ tó léwu nípa ẹ̀sìn ọlọ́run ọmọ babaláwo ọmọ nsàmbò ọmọ ọlọ́ya ọmọ ọlọ́fun ó ti pọ̀ jù tọ́jẹ́ wípé táwọn bàbá wọn ti àtàwọn ìyá wọn wọn ò kú bẹ́ẹ̀ tàn yányán àbí tí wọ́n bá ti nítorò báyìí tọ́lọ́ òtètè bí abùkátà wọn wọ́n bá tún sáré lọ bẹ̀ẹ́. wọ́n wà á da ìsìláàmù púpọ̀ mẹ́ẹ̀bọ nígbà wọn bá ti wá lọ pé ah, àfa ọdún ọ̀ká jò ṣùgbọ́nàlá kẹ́límẹ́tò hápé òyìn ìlú òdodo ni ṣùgbọ́n nítorí òun gbà ọmọ babaláwo ni pẹ̀lú ájù sọ bọ́bá súnà ànábì wa sallallahu alaihi wasallam mọ́ kìí ṣe ájù fi yẹn ti yìí ya rẹ̀ kemgbe ah, ọ̀kájú kódà àfa àgbọn ló fẹ́ mú ọlọ́dún ẹ̀ kí wọ́n sọ fún ọ pé láìsẹ̀sì àjẹ́ náà ní kí àìmọye báwo èèyàn pé ẹ má ṣe ohun gan burú mbẹ tọ́lọ̀ ń tán bò láti rí ná tọ́lọ̀ ń dákú mọ́tò wa láti wa fún wa. láìsẹ̀ǹsì àrìjàn náà kì í ṣe ìjà àbá o imán ìgbàgbọ́ òdodo tó yẹ kóró òní láìsẹ̀ǹsì àrìjàn náà. èèyàn wa jẹ́ pé yọ̀mọ̀ wa wà ní Ramadan àtòkọ́ àtòrọ̀ tó ń bẹ lẹ́nu ọ̀nà rẹ̀ ẹlòmíì tó tiẹ̀ sí sọ́ọ̀bù ẹlòmíì rí tiẹ̀ mọ́lẹ̀ ẹlòmíì fi tiẹ̀ sínú bàmí ẹlòmíì inú aṣọ rẹ̀ ni anabi wa sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ pé mẹ̀ni alakasẹ̀ ní mẹ́tàn sọ́kọ̀dé ashraf ẹ̀ ń bá wo nǹkan tuntun tó ní yóò jẹ́ ìsọ̀fún tọ́wọ́ àkókò àbófin hara ni ó ti tẹ́ bọ́ sọ́dọ̀ nínú àdìsí rẹ̀ sọ pé mẹ̀ni alakasẹ̀ ní mẹ́tàn fọlá àtàmùtàlùwà ẹ ń bá wo nǹkan funfun tó ní nǹkan sọ́rí tọ́lọ́n ti ti ń sọ tẹ́lẹ̀ kó tó gbọ́n kó tó lóye ti ń dáàbò bò lọ́wọ́ àwòkó gbọ́n ju ọlọ́run lọ ọwọ́ àtọ̀ kankan èrò orú ẹni bẹ́ẹ̀ ní jọ èrò orú ẹni bẹ́ẹ̀ kò ní jọ mùsùlùmí tiẹ̀ ẹsẹ̀ pẹ́rẹ́ ni tòmọ́jọ́ wọn bá bọ́ di orí efu orí ẹja mọ́bẹ̀ ò ní na. Sara sára ayé na náà efu epo ẹja aláǹgbá kɔkɔ kọ̀ọ̀kan ọmọ ilé gáàdì sára nu wọn ò ní gaari tíà níbo wọn ti kọta ní àbáwọn tàbí àtẹkùgbẹ wa. làwọn èèyàn mú pọ̀ mẹ́sìn ọba dojú ẹ̀rù mùsùlùmí tó bá wà ní Ramadan ọgbọ́dọ̀ sẹ́bọ gbogbo ńtọ́jẹ bọ́ kó tún bá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ọlọ́run ní ń tó ń wa ni ń wa ni kò tí ì ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ ní ìsìn nítorí pé ó gbèrò sí ègbòrò twenty naira àti thirty naira lọ́kọ̀ sáré tẹ bẹ́ẹ̀kì ló ti dìní bí kan ti tẹ bírèkì ló ìkejì sì ti mọ̀ ní tiẹ̀ ló bá dúró díẹ̀ ló kún kí n dàbò láàrin ìṣẹ́jú kan sí kejì olè bá kàn dágbére fáyé mi mo wá lọ páàkì iwájú mo wá di ó ti ń ó ti ń ṣe láì báyìí ó wà lẹ́sẹ̀rẹ́ ìtọ́yẹ kó speed ó ti lọ dúró lójú ọ̀ páàkì ọba lè tọ́wọ́ àwọn iwájú òun ni ńlọ́fà kò sígbà tẹ́ni bọ́dì olè lọ́ọ́ lọ́dọ̀ ọlọ́run nítorí o ogbe ara ọba àjò odidi pọ̀ á ní kó gbé mi àwọn kan máa ń gbé mi jọ àwọn bóyá tó ń gbé mi bìsìn náà àwọn tí wọn ò dúró ọlọ́run wọn wà á yà mọ́gbẹ́ wọn kùránì ọlọ́run bá nìkan ní sọ́yàn kọ́lọ́kọ́ máa fi rẹ̀ Ramadan oṣù kíni o oṣù ni. kasi sì jìnnà sí ẹbọ bó tilẹ̀ kọ́ mọ́ ẹlẹ́ẹ̀kejì nínú sẹ́ẹ̀rì tí bẹ́ẹ̀ mọ̀ Ramadan òun náà ní pé oṣù irun kíkí ni o oṣù téèyàn máa ń kírun dáadáa àwọn èèyàn kan bẹ́ẹ̀ ní àwùjọ wa tí Ramadan bá ti dé wọ́n máa tí bá tó ti lọ tú ti ń jìnnà báyìí bá tó pa á àwọn ń wọn ìdílé ni rí o ìmọ̀ ó ní al-ahdu baynana wa baynahum as faman tarakaha faqad kafara nti bẹ láàrin àwọn àtàwọn káàbìrì iná ni wọn awa à ń kírun lemọ́lemọ́ àwọn ò lè kí gàgà ẹ ń bá gbèdú lẹ̀ ó ti pèlè ìmọ̀ tó bá jẹ́ pé yíro ojú ni mùsùlùmí náà láti máa pè é tó bá kú á ti rùn sí la tó yọ á fi ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wákàtí márààrún wa kọ́ máa pé bẹ́ẹ̀ náà ní náà sílà wa táà ń pè ní sọ̀lá ti fàrọ̀ wé ẹ̀ táà bàbá ń pè ní ìrun átàrí ká máa fi ká máa tẹ pẹ̀lẹ́ nínú súnà àdínẹ́gbẹ̀ sallallahu alaihi wasallam mọ́ ṣùgbọ́n ṣe fi bí àdínẹ́gbẹ̀ sallallahu alaihi wasallam ti máa èyí pé wọ́n ó fi méjì méjì ìtẹ̀léra wọn ọjọ́ mẹ́rin báyẹn wọ́n sálámọ̀ láàrin rẹ̀ o yóò sì ní díẹ̀ tó tó tó kí méjì méjì ni torí pé ń sinmi lẹ́yìn mẹ́rin mẹ́rin yẹn ni wọ́n fi ń pè ní sọ̀lá àti sọ̀rọ̀ òwe rẹ̀ ìrun tó lè pé ó mú ìsìn lọ́wọ́ iye tó bá rọrùn fún ọ ni ó kí mẹ́ẹ̀ tó o bá ti kí sáfù ìwà ìwé tiẹ̀ ó ti gbìyànjú tọba tó wá gbìyànjú jù bẹ́ẹ̀ lọ méjì lọ́rùn fún ọ ní mẹ́rin ni mẹ́fà ni mẹ́jọ ni mẹ́wàá ni nínú súnà àdébí sallallahu alaihi wasallam a máa kí mẹ́tàlá pẹ̀lú sáfùwà ìwúkẹ̀ ìgbà míì a máa kí mọ́kànlá pẹ̀lú sáfùwà ìwúkẹ̀ ògàngán fún rẹ̀ sí sọ wípé sọ̀láàtò lẹ́yìn mẹ́tìnà mẹ́tìnà ìwọ̀n òwúkẹ́ bá ń kí ẹ máa kí ní méjì méjì méjì. ó sì wá nu súnà yìí pé o lè kí mẹ́rin pọ̀ o lè kí mẹ́fà pọ̀ tó bá wù ọ́ gan pẹ̀lú kìyàtọ̀ àwọn àfà o lè kí mẹ́wàá pọ̀ láì jókòó láàrin ẹ̀ kó o méjì ọ̀dọ́ ọkọ̀ kan sí kó o sì sálámà ẹ̀yọ kan méjì méjì ń sálámà tó bá ń jẹ́ pé nu mọ́sálásí tiẹ̀ ogún ni wọ́n máa ń kí kálápẹ́ ara rẹ bá gbé kò sí wọ̀mẹ́ kódà Imam Malik nílùú Madina ó ní wàá máa kí thirty six ló ń bá mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam thirty six lẹ́gbàá náà wà tẹ̀sẹ̀ wíkẹ́ndì ìmọ̀ tí ń fẹlẹ̀ mbẹ́ ni pé ìmáàmù kan kọ̀ wá yóò fi mẹ́wàá yóò mọ̀ lọ́ńtì ẹ̀ ẹlòmíì sì lóko kó tó jọ ìmáàmù kejì ìmáàmù kejì ó dé oní òfin mẹ́wàá yóò mọ̀ lọ́ńtì ẹ̀ ìmọ̀mù yóò bá tún dé oníhòtò sí mẹ́wàá tó yóò máa tó bí twelve gbowó tó ṣe tán láti ẹ̀yìn ẹ̀yìn ládẹ́yìn ẹ̀ sọ̀láàtù lè jà tó irú yẹn náà kò sí ìwọ̀ kankan mẹ́ àwọn alágbà òbí ni wọ́n máa sọ pé tọ́ọ̀ bá ti ṣe bá wọn ṣe bídíà àwọn ṣe tọ́ọ̀ bá ti tọ́ọ̀ bá tọ́ọ̀ bá ti dúró àlọ́ ṣe bídíà rárá o wọn ò mọ ṣe ń jẹ́ bídíà àwọn èèyàn ni wọn ò mọ ìtumọ̀ bídíà la sọ pé ẹ̀kọ́ ọ̀ ń fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì ń fẹ́ pé ìyẹn ń jìnà dáadáa ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta ti mẹ́nu Ramadan òun náà ni irun òun náà ni ààwẹ̀ gbígbà tọ́jẹ́ kù gangan ẹni méjọ́ kù òun náà ni ká síra fọlọ́ lálùfájà ni wọ́n ti bẹ̀rẹ̀ títí tó ní ìwọ̀ àkùràrú àní ti kíni kíra àní ti ẹ àìlẹ́yìn tòun ní àní jẹun. ìdẹ́mi ò ní pé ààyè jẹ nǹkan kan ọwọ́ ajó ń jẹun ọjọ́ rọ́bà tó fi ẹnu sọ gbé mi o àwẹ̀ já ààyè jẹ nǹkan kan táwa di pé àgbè mi àti ní mú nǹkan kan tí ọwọ́ adi wípé kí ni o àgbè mi bàbá àwa ti pé pẹtrol tí ọ̀fà ní ara mọ́tò rẹ lọ́lọ́ fà lọ́wọ́ kù lẹ́nu rẹ lọ́wọ́ gbé mi bàjẹ́. tó a gbọ́dọ̀ jẹ́ nǹkan kan tá a gbèmí a gbọ́dọ̀ mú nǹkan kan tá a gbèmí ló fi gbàgbọ́ ajẹ́ pé èèyàn wà nínú ààwẹ̀. àwọn ọmọ kéékèèké ọlọ́run ti sọ̀rọ̀ tí wọ́n rọrùn ká máa fi kọ́ wọn ní gbígbà ṣùgbọ́n kí ìsọ̀rọ̀ yẹn o yẹ wọn lórí tí wọ́n bá gbà á ọlọ́run ti máa kọ́lá dáa rẹ̀ lẹ̀ fún ọdún tó bàlágà tí wọ́n bá gbà á wọn ò lẹ́sẹ̀ kankan wájú ọlọ́ lókùn gbà tí ọba ti bàlágà ṣùgbọ́n tó bá ti bàlágà ó ti dọ̀rọ̀ yẹn lé lórí. ká má fi ààwẹ̀ ní àwọn ọmọ kéékèèké lára àwọn èèyàn mí ń bẹ lọ́wọ́ fún ọmọ pé ah, ó sàgbà ni báà náà ti máa ń gbàánu hmm, bó bá lágbára rẹ̀ tó bá lágbára rẹ̀ àgbàlagbà gan táàwẹ̀ bá ní lára tẹ̀lé àtọ́ pé kò sí ilẹ̀ kọ́tọ́ dídọ́ mi àgbàlagbà tó ti bàlágà tó ti ṣe gbogbo ẹ̀ tó ti bímọ tó ti ṣe gbogbo ẹ̀ táwọn ẹ̀ bá ní lára tí ó fi wá di pé ọlọ iléèwé ẹtẹrẹ ti ń tàṣe tẹ̀lé àjọ ẹni tó ṣe kí ni o kó fi lẹ̀ yóò fi yọnu ọlọ́run kátó wá sí ọmọ kékeré bàbá àjà aago mẹ́fà ilẹ̀ rí ti mọ́lẹ̀ ẹfun ló ń jẹ ẹ̀ lórí kókó jẹun inú lórí ó fi tí ọ̀rọ̀ ṣẹ̀rí àlàzọ ní àbọ̀rọ̀ nǹkan mi àbọ̀rọ̀ ọ̀fẹ́ tara wa. nítorí sọ pé ìmọ̀ló ni àjí nínú ọgbọ́n òde ẹnìkan wọ́n fóònù ẹ̀ àwọn èèyàn wa wọ́n ní lágbájá tọ́jọ́ mọ́ rẹ̀ pé ó ti fún wọn jẹun gángan bàbá mi ẹ gbọ́dọ̀ fún ló jẹ o wọ́n ní ọ̀jẹ̀ sàrí ẹ tí mo lóru ni òdìdé lóru òdìdé mo ní àfà fatiwa mọ̀ nù ẹjọ́ lẹ́dọ̀ àfà àdúrà ní fẹ́ lọ ẹ fóònù wọn padà tó wọn fún lóúnjẹ ẹ fẹ́ kó lórí ra ẹ̀sìn yẹn nínú ayé àwẹ̀ gangan inú ọlọ́run bá ti sọ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra àwẹ̀ tí mo ní kẹ́ ẹ gbà yìí ìrọ̀rùn mọ̀ ń fẹ́ fún yín kì í ṣèlera o àwọn oníṣáyẹ̀nsì ń gbà wọ́n ti ọwọ́ bọ̀ wọ́n rí pé àǹfààní bẹ nínú àwẹ̀ tó lọ. èmi gan tí mo bá yín sọ̀rọ̀ yìí mo máa ń kàwé àti kàtírà nínú àwẹ̀ ju ìgbà tí ọ̀sán àwẹ̀ ń dà lọ. tí màá ti ẹ̀njọ́ yẹ tí màá ti produce ẹ̀ tí màá ti produce ẹ̀ ọmọ ń tẹ́ mi lọ́rùn pọ̀. tọpọlọ èyí ó fúyẹ́ ara ó fúyẹ́ lílọ ilé ìtọ́ ó dínkù lílọ yàgbé ó dínkù. so ó ti ó ti ó ti jẹ́ káró ó ti jẹ́ káró lálàáfíà alára wúwo ẹni tó bá tóbi tó bá ń gbàwẹ̀ dáadáa yóò yọ lálàáfíà lára ní ló ń fún yín wọn ò nira fún un tó bá ti wá fẹ́ mú nira lọ ti fi lẹ́tọ̀ọ́ fún wa pé ká fi àwẹ̀ ní ẹlẹ̀ ká sọ dídọ́ mi ẹ má ká fi àwẹ̀ ní àwọn ọmọ kéékèèké lára kí máa gbà àgbàdá ilà ti wà lóòótọ́ kọ́mi eke àgbàlagbà yóò di fún bí wọ́n bá ti gbàdá ilà lónìí lọ́gbàdá ilà lọ́la yọ pápọ̀ lónìí <laughs> àgbàlagbà yóò ní ṣe bẹ́ẹ̀ ìrẹ́lọ́nà mi eke tètè wọ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ tó lọ bá a tọ́ wọn. àsìkò àtúbà wa ká máa ṣàkíyèsí ara àwọn èèyàn míì ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ìwọ̀n ó pèrò ìgbà tí wọ́n bá pèrò sí èyí ọgbọ́dọ̀ jẹ́ jùlọ náà tó ti bá tẹ̀lé àbúrò yìí ọyọ jẹ́ pé sálùfájàrí bá ti lè là náà ni wọ́n mọ̀ pé rán tẹ́ ẹ bá wà ń ta lọ́gànjọ́ tẹ́ ẹ bá wù kankan wájú tí nǹkan yóò clear sí ní láti òsì òṣòṣù pàǹtà tó bá di pé ẹ e ti wá rí pé nǹkan yẹn mọ̀ ti ń clear àlùfájàrí ti tó nìyẹn àlùfájàrí ó ti tó nìyẹn sáìdì ibi tó òun ti ń yọ iná lẹ́ẹ̀tẹ̀lé nǹkan funfun kan tí ọmọ wa kárí sánmọ̀ tí ọmọ kárí yọ dàbí àwọ̀ irú níbẹ̀rẹ̀ yọ máa ẹ̀kẹ́lì sí yọ máa ẹ̀kẹ́lì sí àtọ́jà dìbò lónìí ẹ̀. bẹ́ẹ̀ náà sì ni ká máa gbìyànjú wípé òòrùn wọ̀ ojú òòrùn ọwọ́ àwọn ẹlòmíì wọ́n di pámánẹ́ǹtì tí wọ́n ti sẹ́fún wọn mọ̀ wá gbóyin tí sẹ́fún bá ti tó wà wọ́n mọ̀ jẹun tó ni òòrùn lè wọ̀ before seven ó sì yẹ pé after seven some minutes after seven ló tó wọ̀ wíwọ̀ oòrùn ni ká máa ṣàkíyèsí ká máa lu ọ̀hún àwọn oníṣòwò wọn gbàrà lórí aago bẹ́ẹ̀ àwọn èèyàn kan bẹ́tẹ́ máa ń mú dátà tó wà sọ́yẹ́ pé ó ti wà kọ̀m̀pútáráì pẹ̀lú àwọn tí ó sọ́ọ̀dì survey ipe five by àgbájá ni five by ní òun ọwọ́ àwọn yẹn kákan máa káàpù bẹ́ńpa rẹ̀ pé ká máa fi community kan tẹ́ ní àlùfájà yìí wá látòjú tí a sọ pé five ni to club ni five minutes to five ọpẹ jù ẹjẹ ká wò ó ti sọ torí kí ni wọn yẹn kì í perfect tán tá a máa sọ pé seven ńlọrọ ọwọ ẹjẹ á ti sùúrù bíi five minutes after seven torí kó tẹ́lẹ̀ sí mi rí ní umluj láàrin Mẹdínà sí Mẹ́kà tẹ́lẹ̀ pé wọ́n ti sọ time yẹn sọ́yẹ̀ tó la ìlà máa ń lo Mẹdínà bẹ̀tà wa travel ọbẹ̀ ọlọ́run á sáwà lè fi omi ní bóyá àgbọ̀mọ́jú bìí ṣe tó tọ́wà ní òwe yẹn má ti pinnu nìyẹn àwa sì wu òrùn lọ́ọ̀kan báyìí níbi tá a ti ń ṣeré làwọn ń sáré lọ bá lábẹ́ tẹ́ǹtì gbà ẹ wá wo òrùn àwọn olùkọ́ wa eh, tẹ́kọ̀ wọ̀ ìgbà tí a mú ẹ débẹ̀ òun ti pàpà wá wọ̀ <laughs> ṣùgbọ́n bẹ́ẹ̀ nù àwọn tó tọ́jú tó ń darí tó tọ́jú pé kò sí wọn gbàjẹ́ pé so ká fi some minutes few minutes ká kàn fi so kò fi lè jẹ́ pé a fi kó àpò kan iṣẹ́ òun náà ní pé oṣù náwó ni o oṣù náwó ni nípa pé kéèyàn jẹun tó dáa síkùn nísìnyí nítàrí yóò náwó lórí fámìlì rẹ̀ ìyàwó ọmọ bẹ́ẹ̀ náà tèmi yóò gbìyànjú lórí fáǹsẹ̀ ní ìfọ̀rọ̀ ẹ̀ńtọ́ gbààwẹ̀ kó o tó ń jẹ fún náà jẹ kódà ẹ̀ńtẹ́ kò kọjá tálákà ẹ̀ńtẹ́ ọ̀dọ̀ mi láti nítorí pé àlejò ọ̀sán láàrin ọ̀sán ẹni tó bá ti sọ̀rù fún ẹni tó bá fún ẹni tí ó gbàwẹ̀ lóúnjẹ ládà ẹni tí ó ti dúró irú ládà tí ó gbà ó ọlọ́run tó wá ṣe fún wọn náà ẹlòmíràn máa tẹ̀sán yóò dáhìn fẹ́ kẹ́ gba ládà rẹ̀ ní rárá o yóò jà gba ládà rẹ̀ nǹkan rẹ̀ ni mẹ́fà ni ni ọ̀dọ̀ lágbára láti kọ́kọ́ jẹun lónìí o láti sínú nígbà bá dọ̀la ọ̀dọ̀ tàmọ̀dò tòkò bí oúnjẹ rẹ kù oúnjẹ ọjọ́ mẹ́fà iná ní ẹ̀rọ kéèjì láàrin ara yín tó ẹ sì tún gbalá dáríwájú ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ tẹ́ rí ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní pé ìrántí ọlọ́run ní àdékè ká máa pọ́pọ̀ nínú Ramadan bẹ́ẹ̀ náà sì ní ká fi máa ṣàdúrà sọ́lọ́run nínú Ramadan oṣù tí ọlọ́run gba àdúrà lọ́dọ̀ ẹ̀rú ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹfà káàmùra sínú Ramadan káàmùra sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀sọ̀ fún ayé ní alẹ́ Ramadan kọ̀ọ̀kan lọ́lọ́ ní àwọn ọ̀kẹ́ àìmọye èèyàn tọ́lọ́ kú lọ́rùn wọn ọlọ́run ìyẹn ni pé àwọn ẹ̀dọ́ lọ́nba ti gbàgbọ́ rẹ̀ ní Ramadan tó tó borí jù tó kùsùn lọ́rùn rẹ̀ tó ní wọlé ọlọ́run ìtumọ̀ ẹ̀sìn pé yóò kú lómi tàwọ́fì lọ́dọ̀ ń já kú lómi tàwọ́fì. ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje òun náà ní wípé umrah tí yẹn bá ti ń lọ Ramadan àníkùn sallallahu alaihi wasallam ó lè ṣe déédéé hajj ìyẹn ájì ìfàtọ́wò ájì àtìgbọ́rẹ́ ájì ìtọ́jú ọ̀ràn yẹn ìyẹn gbọ́dọ̀ tèmi ìjọba àmọ́ para ájì lọ́dún lọ́dún lọ́dún tí ń bọ̀ kankan àníjọ sáà sọ pé umra tó bá ṣe ń yóò sì ní ṣe ni sọ Quran kalẹ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀bà ti sọ nínú àyàtà tó dúwájú ìnà àǹzàlìná òbí ilé ìlàjọ padà. òru yẹn káàtì lọ́nkọ́ pọ̀ nínú ẹ̀ kọ́lọ̀ ń kọ́dà kókó fún wa ti kò gbẹ̀rẹ̀. nínú àyà Quran ni pé bí ẹ̀ bá ṣe lọ́n tọ́lọ́ fi yẹn kókó gbẹ ìbáàdà kọ̀ọ̀kan tó bá ṣe ó ṣe déédéé nígbà tí wọ́n fi ẹgbẹ̀rún kan òsì tó fi sin kèé wá ṣe pé kan téèyàn wà máa lo lọ lò ní mọ́sálásí kan àbí lọ́dọ̀ àwọn àbá kan àbí kí wọ́n máa dá wá sílẹ̀ wá sí òsínú ẹ o ìwọ láàrin ìwọ àtọ́lọ́run ló sin lọ́run o ẹ ń bá ti kí mọ́gírígì gbọ́nà tó fi ìsáì ó ti tètè gbé òru yẹn kọ́ wá lékún ní ìbádà lóru ìtọ́fẹ́ kùkùrù tó sì jẹ́lẹ̀ látòlù kọ́jú nítorí pé ọlọ́run lọ́ọ́ mọjọ́ tó bọ́ sí àti ìjà ìjọba ti kí ládàá rẹ̀ á sì dárì lọ́kọ̀ ti dúró ṣùgbọ́n tó tún wá ṣe àlékún sí ilé ń tọ́sẹ́kù lọ́wọ́ ajẹ́ pé tí ọ̀bá tún nà mu lọ́wọ́ àlọ́ máa ṣe táwọn kan lọ tó lè látòlù kọ́jú kódà àwọn mí-àá máa ṣe lọ́sàn-án gan tí wọ́n fẹ̀ kan kéde jẹun fẹ́ ipa àwọn fẹ́ gbowó jọ tí ọ̀bẹ tajú lè látòlù kọ́jú lọ lè látòlù kọ́jú owó adùn owó adùn jẹ́ ajé ọ̀sán gan

bóyá fún mọ́sálásí ni o bóyá fún ilé ìtó ni o bóyá fún kàmí ni àwọn èèyàn wà fún ìdè tọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní wípé èsì káàfù ń bẹ nínú ilẹ̀ látòlùkọ́ nínú rọ̀mọ̀gán lọ́wọ́ parí olùlẹ̀ náà àdìs gáà ní ó ṣe ń gbà mẹ́wàá àkọ́kọ́ ìgbà ó ṣe ní mẹ́wàá ìgbé gbogbo ìgbà mẹ́wàá àti ìparí sọ́lọ́lá ìwé ìtọ́lọ́lá jù òun náà ní pé kéèyàn ó ṣe ní mọ́sálásí mọ́sà tí ọba wa lágbára yẹ kó ṣe ní mọ́sálásí mẹ́dínà tí ọba wa lágbára yẹ kó ṣe ní bẹ́ẹ̀sì mọ́kídé tí ọba ti wá lágbára yẹ gbogbo mọ́sálásí òkú bákan náà ni wọ́n rò àwọn tí wọn láwọn lọ káwùlà lọ sí nǹkan kan ìrégbè ni wọn bá lọ ìrégbè ìrasẹ ìfọwọ́pani lójú káàdínàbí wà wà ń káwùlà ni sallallahu alaihi wasallam téwù tí òfin mọ kò tọ́lọ́ ń tó òfin láti kìí àmọ́ lẹ́yìn wá lẹ́ lọ sí sàárì rẹ̀ àdébí sallallahu alaihi wasallam kó tó kú ó ní Allahumma la taj'al qabri watanan yu'bad ìrìn ọlọ́run má sọ sàárì mi di táwọn èèyàn máa sin o àdébí ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ pé Allahumma la taj'al qabri ìdá ọlọ́run má ti sàárì mi ní táwọn èèyàn máa pa ara rẹ o torí ẹni pé nukun náà tó bá ti lọ sí Madina tó bá ti lọ bí sàárẹ̀ ànábi wa sallallahu alayhi wa sallam kó o sọ pé asalaamu alayka ya rasulallah ọ̀gbọ́dọ̀ dùn pẹ́ mẹ́ ọ̀gbọ́dọ̀ sọ pé ìwà ànábì bí yá bùkátà ni ó di kèsì nínú ọ̀sẹ̀ lọ tún wẹ̀wẹ̀ ni ọwọ́ àríṣíwájú ó sọ pé asalaamu alayka ya ababakir ó tún bí gbèsè ẹ̀yọ kan sí ó sọ pé asalaamu alayka ya Umar ó tẹ̀sẹ̀ àwọn tí ó ti dúró tẹ̀sẹ̀ wọ́n ti máa náwó kíkọ́ dábọ̀ fún láàyè nínú súnà ní pé bọ́ba ti kílẹ̀ kan ọ gbọ́dọ̀ sí ní ìmọ̀tò gbogbo ọmọ ìgbà tọ́ ọba tó padà ọ gbàdúrà tánàbí pé ọ̀fẹ́ kọ́ bà nìyẹn tó ní ọlọ́run sàárè mi ní táwọn èèyàn mọ̀ pààrà rẹ̀ léwu kan tí ò sí ìmọ̀lẹ́wé ńlá. so gbogbo mọ́sálásí lèyàn ti lè ṣe ìgbọ́ obìnrin àwọn àdán wọ́n ní kó ṣe ń kọ̀rọ̀ yàrá abáàlì rẹ̀ náà ní tọ́jà ju ọbọ̀sẹ̀gbẹ̀ kan ní ìfásẹ̀ nílé wọn kó sì máa ṣe lọ́rùn rẹ̀ kó máa ṣe ìdìgáàbò rẹ̀ bẹ́ẹ̀ ẹni lọ́dà ju ọba lè ọtí mọ́sálásí kò ṣe é wọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ tí wọ́n lọ ọdún mi tí wọ́n lọ máa bá wọn ṣe o àti wọ́n ń ṣe ìsìná o ìmọ̀ bí wọ́n mọ lọ fi táàsì yẹn tóra wọn pọ̀ pé lágbájá fẹ́ fẹ́ lágbájá tàbùdó fẹ́ fẹ́ fẹ́ bá lọ́nu ẹ abẹ ní ẹ má parọ́ mọ́ ẹlẹ́ẹ̀kẹwàá o náà ní pé oṣù inú oṣù ká máa gbìyànjú láti máa lékún ní ìmọ̀ ilé ìlú kókó ẹlẹ́ẹ̀kejì ikú oríṣiríṣi dáadáa oríṣiríṣi nǹkan rí ká nínú Ramadan kókó ẹlẹ́ẹ̀kẹta ká sàǹfààní Ramadan òun ẹni tó Ramadan ká jìnà àkókò ẹ̀sẹ̀ náà nínú ẹni tí a rí mi nínú ẹni tí nínú ẹni owó èlé owó èlé tó pọ̀ àtòkọtọ da àdìsí ọdá ìtòkùn nǹkan àdìsí ògùn gbọ kájìnà sí ti ìtọ tó wa ẹ̀yìn tó parí ẹ̀ òun náà nìyí pé lẹ́yìn Ramadan kọ́ a ṣe múra sí tọ́lọ́run ká tẹ́tẹ̀ ká ṣe bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan ìwọ̀n bá ti agbọ́ ìfọ́lọ́ jẹ́ wúlò fún wa wọ́n tó rẹ̀ ká máa kọ́lọ́ níta sì gbà kọ́lọ̀ kó fi rọrùn fún wa bẹ́ẹ̀ náà sì ni ká máa ṣàdúrà fún àwọn mùsùlùmí tí ń bẹ lágbàáyé àwọn èèyàn ń bẹ lórí pé báwa ti fọkàn balẹ̀ tá a kàn pé kòsòwò ta yìí tí wọ́n kọjá bẹ́ẹ̀ ìlú wọn ò tòrò àwọn palestine wà bẹ́ẹ̀ fẹ́ẹ́ gbé wàhálà ní israel kó wọn sí tọ́fẹ́ gba ilẹ̀ wọn ó ti ẹ̀sìn wọn bòmí ni tí wọn ò sì gbádùn títí ń pa wọn kódà omi tí wọ́n bá mú àtọ̀dọ̀ Ísírẹ́lì ni ó ti kọjá fún ohun tó lè omi mú kọta ìyẹn kó fa omi sọ́dọ̀ ó ní omi tó bá mú ọdọ ló ti mọ̀ gbà á bí ẹ bá fẹ́ pààyàn díẹ̀ díẹ̀ náà kí ni fi pa tó tó yìn bá dáàbò bò gba ìsìláàmù wọn gbà fún wọn padà àwọn Súríà náà àwọn tí ní Amẹ́ríkà wù ìlú tó ṣe pé gọ́ọ̀mẹ̀ntì tó ti rọ́ọ̀nù bẹ̀ fún more than twenty five years tí ìlú ti ti ń bẹ láti tipẹ́tipẹ́ tí Islam ló tó dìde kí ni ọlọ ìgbéjì ẹ̀ kẹ́ni gbogbo fẹ́ẹ́ gbéjì Nàìjíríà ẹ wá wo wàhálà tí ó ṣẹlẹ̀ nípa property àwọn èèyàn tí ò lè ní dọ́kúmẹ́ǹtì mọ́ tí wọ́n ti sọ sẹ́tẹ́rì àjùlọ bọ́ba tiẹ̀ ló ṣe tí ọ̀gbọ́n tí ọ̀gbọ́n kíni èyí nígbà téèyàn bá rí ni nígbà téèyàn bá rí ìwé yẹn ọ̀sán gbòòdò ni ẹ wọ́n lẹ́ tí ẹ tí mọ́tò bá gbá kọ́ ní ọmọ so amẹ́ríkà lọ wọ ẹranko láàrin ọdún méjì ìyẹn two million ló kú ní ìrásì gbogbo ogun yẹn lásìkò ogun five hundred lẹ́yìn ọdún méjì tí ogun yẹn èèyàn two million ní estimation nítorí orí pa chemical weapon oríṣiríṣi tí wọ́n lò dájú tó ń lọ bẹ́ẹ̀ jùlọ kọ́lọ̀ ń kó butu tuntun kọ́sọ́ di ìlú rọrùn bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn tí lè gbé èèyàn mú kásàdúrà fún wọn kásàdúrà fún orílẹ̀-èdè wa nàìjíríà yìí náà àbẹ̀ ọlọ́run àti títóbi rẹ̀ bẹ́ẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pé wọ ọlọ́run fún tí wọ́n máa pé wọ ọmọ ìlú fún wọn tí wọ́n máa gbé ìjọba ó ti di tó ti yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n máa ń sá sẹ́yìn ni bàbá ìfẹ́ sáńdò ní àwọn àgbọ̀dọ̀ tó bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn tí èèyàn àwọn àwọn èèyàn tí èèyàn àwọn èèyàn tí àwọn ọmọ babaláwo ló sà ní ẹgbẹ́ fún bẹ́ẹ̀ àwọn èèyàn tó yẹ pé wọn ò sí wípé bọ́yá ara kan náà lájọ jẹ́ mọ́ owó tí ò ní wúlò fún ẹnu wọ́n sì ń kó lára rẹ̀ bíi àwọn òdúdú olórí wa Buhari kọ́ lọ́n kó fún lára bíi àwọn ó ti ń ṣe bọ́jà tó bẹ́yà kùdìẹ̀kùdìẹ̀ lọ́lọ́run fẹ́ gbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ dànù kó lára rẹ̀ pẹ̀lú ẹ̀sán tó fi dé kọ́lọ́n kọ́ bá pa ẹ̀fẹ́ rẹ̀ rí àti ìwà náà kọ́lọ́n kọ́ bá tu Nàìjíríà kọ́ bá gbé àlámọ̀ iye kábíọ́dà ọ̀là àti tòbí ọlọ́run ọlọ́run rẹ̀. ká máa gbìyànjú lórí وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم